الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته نيت سواجو على يتي عن باب نمترى على آيات البينات أسوى نيوري المقدمة تيافا وابا الشيخ ناصر الدين على الباني رحمه الله tí wọ́n kọ ṣáájú wọn tó wọnú tíra gangan tí wọ́n ṣe tahqiq ẹ̀ ní ojú ewé hmm, thirty six yàrá ojú ewé kẹrìndínní ogójì fa'lam akhil muslim baba nílò ọmọ ìwọ mi mùsùlùmí. أن كل ما أعطاه الله تعالى للبشر وفيهم الأنبياء والأولياء من قدرات وصفات أن كل ذلك يذهب بالموت كالسمع والبصر والبطش والمشي ونحو ذلك فما يبقى منها شيء كما هو مشاهد اللهم إلا الروح باتفاق المسلمين وأجساد الأنبياء كما في الحديث الصحيح abani لوما، ìrọ́mà يا mi mùsùlùmí pé gbogbo nǹkan tí ọlọ́run bá fún ẹ̀dá pátá nínú wọn náà àwọn ẹ̀dá àwọn ànábì ọlọ́run ó kó sínú ó sì tún kó àwọn ẹni rẹ̀ náà sínú yálà min kudiratin nínú àwọn agbára kan ni wasifatin àbí àwọn ìròyìn èyíkéyìí nínú àwọn ìròyìn ká lọ mọ̀ wípé anna kulla dhalik gbogbo nǹkan yìí pátá yadhhabu bil maut tẹ́ni ẹ bá ti kú gbogbo nǹkan yẹn ti lọ náà nìyẹn. kasamai walbasar gẹ́gẹ́ bí gbígbọ́ràn ríríran tí èèyàn bá ti jáde láyé ìgbọ́ràn rẹ̀ náà ó lọ bí èèyàn bá ti jáde láyé ìríran rẹ̀ náà yóò lọ ojú yẹn náà ò ní rí nàmá. walbatosh agbára pé kéèyàn gbá nǹkan mú kò ní lè gbá nǹkan mú mọ́ walmash rínrìn ẹsẹ̀ yẹn ò ní ṣe rìn mọ́ wa nahwi dhalik àti gbogbo àwọn nǹkan tó bá jọ orú àwọn nǹkan báyìí fama yabqa minhu shay'un kama wa mushahad kò ní í sí nǹkan kan tí ó ṣẹ́kù fọmọ ènìyàn tí kú bá ti dé gẹ́gẹ́ bí gbogbo anáà ṣe jẹ́rìí sí allahumma illa ruh àyàfẹ̀mí nìkan bí tifaqil muslimin pẹ̀lú ìpanupọ̀ gbogbo mùsùlùmí ó ní pé ẹ̀mí èkú yóò jáde lára ni wa ajsadal anbiya ara àwọn ànábì ọlọ́run náà òun náà kì í tán kama fil hadith sahih gẹ́gẹ́ bó ṣe wà nínú hadith eléyìí tí ó lálàáfíà tó o bá fẹ́ máa àlàyé hadith yẹn wọ́n ní ká lọ wo page one twelve àwọn ti sọ hadith yẹn àwọn ọmọ wa ń bẹ̀ wípé ẹran ara àwọn ànábì ọlọ́run kì í jẹra ìdí nìyẹn táwọn kan fi rò wípé àwọn fẹ́ lọ wú sàárẹ̀ ànábì pé táwọn bá lè wú bó ṣe wà níjọ́ tí wọ́n sin náà ni ó ṣe wà ń bẹ̀ so àwọn ò lè take picture rẹ̀ àwọn ò lè jẹ́ káyé ọmọ ṣùgbọ́n ọlọ́run ọba ò fún wọn ṣe wọ́n gbìyànjú ẹ̀ ọlọ́run ò fún wọn ṣe. famanza ama ẹni tó bá wá lérò wípé anil mota yasma'un wípé àwọn òkú tí wọ́n ti kú wọ́n tún lè máa gbọ́rọ̀ fahuwa kalladhi yaz'amu annahum yubsirun àpèjúwe rẹ̀ ò yàtọ̀ sí ẹni tó náà rò wípé òkú báyìí bó ṣe dúró yẹn ó ń rí yàn yẹn gbogbo àná la gbà òkú ò rí yàn o nígbà tá a gbà kókó ò rí yàn wáyé tá a fi gbà kókó ń gbọ́ ní tá à ń sọ. wayabtishuna wayatasarrafun bẹ́ẹ̀ náà ni ó dà gẹ́gẹ́ ẹni tó gbàgbọ́ wípé òkú lè gbá nǹkan mú ó sì lè máa ṣe bó ṣe wù ú fakulu hadha máa qawnihi khilafal mushahad gbogbo àwọn nǹkan wọ̀nyí tó ń ti pọ́ ta ko ohun tí gbogbo aná àfojú rí innama wa tahadduthun amma wàrọ̀ al-aqli wal-maada ọ̀rọ̀ kan ni tó ti tó tí ò ní nǹkan ṣe pẹ̀lú làákàyè wal-maada àti bó ṣe yẹ kí nǹkan orí jọ̀kẹ́yàn máa lókun gbọ́rọ̀ òkun rìnà kì í sòkun mọ́ nìyẹn gbà náà wa dhalika mimma la yajuzu wọ́n ní eléyìí nǹkan tí ò tọ́ nínú sẹ̀ríà ni li'annahu min al-ghaib torí pé ọ̀rọ̀ péyàn jáde láyé ó ti di ọ̀rọ̀ ghaib ọ̀rọ̀ tó pamọ́ wala ya'lamu al-ghaiba illa Allahu ta'ala kò sẹ́ni tó máa tó pamọ́ tó sẹ́ lẹ́yìn ọlọ́run wa idha kana al-amru wọ́n tọrọ bá rí báyìí wa huwa kadhalika yaqinan báyìí lódodo nídánilójú la shakka fi kò síyèméjì ń bẹ́ẹ̀ fala yajuzu nisbatu shay'in mimma dhukira lal mauta jami'an gbogbo nǹkan tá a sọ kalẹ̀ yìí a gbọ́dọ̀ kò lẹ́tọ̀ọ́ ká ṣàfitì rẹ̀ sọ́dọ̀ ẹni tó bá ti kú a gbọ́dọ̀ ṣàfitì gbígbọ́ràn sọ́dọ̀ rẹ̀ mọ́ a gbọ́dọ̀ ṣàfitì rírìnà sọ́dọ̀ rẹ̀ mọ́ a gbọ́dọ̀ ṣàfitì rírìn sọ́dọ̀ rẹ̀ mọ́ illa bin nas mina shari alhakim èyí tá a lè ṣàfitì sọ́dọ̀ rẹ̀ òun lèyí tá a bá rẹ̀ fún látọ̀dọ̀ ọlọ́run ọba ọba ọ̀jọ̀gbọ́n ọba agbófinkalẹ̀ fàlìjà anasun wọ́n ní ẹ̀jẹ̀ ẹ̀já béèrè ǹjẹ́ ẹ̀rí kan ó wà yẹ́sùbùtù yùsùbìtù lil mauta sífàtà sàmùrì èyí tó fi rinlẹ̀ fókù pé ìròyìn pòkù máa gbọ́ràn ǹjẹ́ ààrẹ kankan ayé anami tọ́bi atilmẹ́yìt wípé nínú àdámọ́ òkú ni wípé anyasma alikalam kamakana kọ́bìlà mọ́ọ̀tì pé ààrẹ rí kan tó sọ pé òkú lè máa gbọ́rọ̀ o gẹ́gẹ́ bí ṣe gbọ́ nígbà tí ò tí ì kú ǹjẹ́ rí wà fún bí wa ذلك dhalika كما كانت له قبل ذلك dhalik torí pé gbígbọ́rọ̀ yìí ìròyìn kan ni kama kanat lahu qablu dhalik gẹ́gẹ́ bó ṣe ní ìròyìn yìí ṣáájú kó tó kú ó máa ń gbọ́ràn ṣùgbọ́n gbà tó ti wá kú yìí tó bá tún gbọ́ràn àdébí kì í sòkú mọ́ nìyẹn amúlẹ̀ amúlẹ̀ alànàkiri min dhalik àbá sọ wípé òkú o kò gbọ́rọ̀ gbà wà láyé ṣùgbọ́n gbà tó tún wá kú ló tún wá ń gbọ́rọ̀ كما شرحه المؤلف رحمه الله تعالى وبسط القول فيه معتمدا على أقوال المذاهب والأئمة wọ́n ní ọ̀rọ̀ yìí òun náà ni àfáà tọkọ tíra yìí wọ́n fọ́ sí wẹ́wẹ́ lẹ́ni tó gbára lé ọ̀rọ̀ àwọn mọ́sàbí àti ọ̀rọ̀ àwọn imam. haada bàbá ní eléyìí ma arọ́tu tahqiqahu wa ta'yida eléyìí ní tèmi gan fẹ́ gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ tí mo sì fẹ́ fi rinlẹ̀ mo fẹ́ kún lọ́wọ́ bima wufiqtu alayhi min al-adillati min al-kitabi wa sunnati sahiha pẹ̀lú ntọ́lọ́wọ́n bá fèmí náà ṣe kò ń gẹ́lé lórí bá a fa èsì mọ́rọ̀ ìwá èmi náà fẹ́ kún lọ́wọ́ pẹ̀lú àwọn ẹ̀rí tèmi náà tó tẹ̀mí náà lọ́wọ́ nu Qur'an àti sunna tó lálàáfíà rajiyan mimma waqafa alayhi mọ̀ wá ń fẹ́ lọ́dọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ń ka yìí à ń yẹ sí xa ẹ́ bi sam'ihi wa yasghi bi qalbihi kónítọ̀hún kọ́ àyẹ̀ sí ìhà kọ́ tẹ etí ẹ̀ kọ́ tẹ etí rẹ̀ wàyẹ̀ sí ìhà bisamu èyí kọ́ tẹ etí rẹ̀ lẹ̀ wàyẹ̀ sọ̀rọ̀ ibi kọ́lùbìhì kó sì fi ọkàn rẹ̀ náà kó fi balẹ̀ láti máa gbọ́rọ̀ wàyẹ̀ tẹ́bi àyà àti rọ̀bìhì kó sì máa tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run sọ wípé fi kìtàbí ìnàka dájúdájú rẹ̀ ànábi sallallahu alayhi wa sallam la tusmi'ul mauta ẹni tó ti kú ò lè jẹ́ kó gbọ́rọ̀ mọ́ láéláé wàlá tusmi'is sum ò sì lè jẹ́ kí. wàlá tusmi'us summa du'a ò sì lè jẹ́ kí o di kó gbọ́ ẹni tí à ń sọ ẹni tẹ́tí ẹ̀ ti di kò lè gbọ́ idà wallaw mudbirin nígbà tí wọ́n bá ti yẹ̀yìn padà wa ma anta bihadil ummi an dalalati ọlọ́run rẹ̀ ànábì iṣẹ́ ẹni tó lè fi ẹni tó ti fọ́jú kúrò níbi ìmọ̀nà tọ́lọ́hún ó lè jójú rẹ̀ orí náà in tusmi'u ẹni tó lè gbọ́rọ̀ ọlọ́run tó sì lè tẹ̀lé illa man yu'minu bi ayatina òun náà làwọn tí wọ́n gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ fáwọn mùsùlùmí àwọn náà sì làwọn mùsùlùmí. tahqiq anal mota la yasma'un ìfirinlẹ̀ nítòdodo wípé àwọn òkúta ẹ̀rí yẹn òun ò lè gbọ́rọ̀ hada wàhálàm àfààní kò lọ́mọ ana kauna limauta yasmaun awla yasmaun ọ̀rọ̀ lórí pé òkú ń gbọ́rọ̀ ni ìwé gbọ́rọ̀ ni innama huwa amrun gaibi ọ̀rọ̀ kan tó pamọ́ ni min umurul barsakh allati la ya'lamuha illallah azza èyí tó yẹ pé kò sẹ́nìkan nínú àwọn àlámọ̀rí barsakh ni albarzakh náà ni ọ̀rọ̀ nípa ìṣẹ̀mí inú sáré tó ṣe pé kò sẹ́ni tó máa yàfọ́ lọ nìkan fala yajuzu al-khawdu fi kò wá lẹ́tọ̀ọ́ kéèyàn máa kẹnu bọrú ọ̀rọ̀ yẹn bil akiyisati pẹ̀lú kéèyàn máa lo kiyas jámù kiyas akiyisa kó wá máa fi àfiwé wal ara àbí kéèyàn kàn máa fọ̀rọ̀ ọpọlọ kéèyàn ò máa sọ wa innama yóò kì í fi ma'an nas èyàn ó dúró lórí nasu ni ithbatan ó rí bẹ́ẹ̀ o wà nafiyan kò rí bẹ́ẹ̀ o èké ìtaàbà sọnù méjèèjì àgbúrò rí náà sùkàdórí lórí ni. wọ́sàtàrà al-mu'allif rahimahullah ta'ala wọ́n ní wọn náà tó bá bẹ̀rẹ̀ sí ní ka tírà yìí ó rí pàápàá tó kọ tírà yìí dhakara fi fasl awwal kalam al-hanafiya ó sọ ọ̀rọ̀ àwọn ìmọ̀ àwọn hanafi abu hanifa lérí wípé fi annahum la yasma'un mazhabu tí wọ́n ní pé òkú ò lè gbọ́rọ̀ wàfìlì fasl thani níbi fasl ẹlẹ́ẹ̀kejì naqala an ghairi in mithlahu ó tún gba àwọn ọ̀rọ̀ míì wá lọ́dọ̀ àwọn tí wọ́n ṣe ànàfíà tó ṣe déédéé ọ̀rọ̀ iná kúkú lè gbọ́rọ̀ wàhákà an ghairi àwùlà anáwó yasma'un ó sì tún gba hikaya ọ̀rọ̀ kan wá nípa àwọn èèyàn kan táwọn sọ pé òkú máa ń gbọ́rọ̀ walaysa ya ummuna ana àwùlà qilla wà àwùlà kathra wọ́n ní èyí tó kàn kò sí èyí tó kàn wá pé àwọn kan pọ̀ àwọn tí wọ́n ló lè gbọ́ wọ́n pọ̀ àwọn tó ní kò lè gbọ́ wọn ò pọ̀ àwọn tó ní kó lè gbọ́ ó pọ̀ àwọn kan ní ò lè gbọ́ àwọn tó pọ̀ bàbá ní kò sí ìtọ́ka wa pẹ̀lú pé ẹnìkan pọ̀ ẹnìkan pọ̀ ẹ́ torí pé falhaku ntí ń jódodo láàyò ọ̀rọ̀ fún bìlìkẹ́sọ̀rọ̀ wàlà bìlìkẹ́là kọ́ ìdánù falhaku láàyò ọ̀rọ̀ fún bìlìkẹ́sọ̀rọ̀ wàlà bìlìkẹ́là wọ́n ní ntí ń jó tọ̀rọ̀ kì ṣe pípọ̀ làáfíì mọ òótọ́ kì sì ṣe àìpọ̀ làáfin mòótọ́ àwọn èèyàn lè dúró lórí ìbàjẹ́ kán sì pọ̀ ń díẹ̀ ìyẹn ò túmọ̀ sí pé òótọ́ ni òdodo sì ní àwọn èèyàn tó gbòdodo wọn lè má pọ̀ ìyẹn ò túmọ̀ pé kì í ṣe òdodo torí pé falahaqu la yu'rafu bilkathra wala bi wa innama bidalili ii athabit fil kitabi wa sunnah ìyẹn tá a fi ń dá òdodo mà òun náà ní kárẹ́ẹ̀rì fún èyí tó fẹsẹ̀ rinlẹ̀ nínú alukur'an àti sunnah máa tàfọ́kọ ìfìhìmà èèyàn wá lè rí ẹ̀rí inú Qur'an àti àdìsí òkè èèyàn máa tún gbàgbọ́ yẹ so pẹ̀lú gbígbàgbọ́ yẹ méjèèjì wàhádà má ànàbì sọ́dà di yìí insha allah ta'ala bàbá ní eléyìí ní ibi tí èmi dúró lé lórí ní tí mo fẹ́ ṣiṣẹ́ lé lórí nínú tíra yìí pẹ̀lú ògo Ọlọ́run fa akul bàbá ní istadalla al-awwaluna bi ta'ala àwọn ẹni àkọ́kọ́ lérí pókó ò lè gbọ́rọ̀ ẹ̀rí wọn ni wípé àwùjọ mìíràn rọ̀jìm ọlọ́ọ̀ni rẹ̀ ànábì wà má à ń tàbí mùsùlùmí máa ń fi kòbò ọlọ́ọ̀ni rẹ̀ ànábì ẹni tó bá ti wà nù sàárè ò lè bá sọ̀rọ̀ kọ́ gbọ́ lómi tó kú bá kú kalẹ̀ àwọn kan bá dé wọ́n bá ní bàbá lè á ó ti lọ báyìí o máa wẹ̀yìn o má sùn gbàgbé o àwọn ọmọ rẹ tó filẹ̀ ọ̀rọ̀ lé oko rẹ má sùn o má gbàgbé o máa wálé wo ojú àlàmísì o máa abẹ́rẹ́ ìdíjọ́ àwọn Yorùbá máa sọ bẹ́ẹ̀ àbíkọ́rọ̀ bá kọ̀rọ̀ ọ̀nù léwu ni ẹja lórí olórí bàbá wa ọyọ ẹja lórí ojú olórí ẹni tó lẹ́yìn kùlé òun wà kó àwọn ọmọ rẹ adé o àgbà kí gbogbo táà ń ṣe lórí o sì ń gbọ́n táà ń ṣe subhanallah gbọ́ tó bá ti lè ń gbọ́ òun kì í sòkú mọ́ ní tó fi ń pè yàn lókù òun náà ní pé kò gbọ́ mọ́ kò rí mọ́ kò lè padà wá mọ́ ní tó fi jókòó ni láàbí sàlàyé fún atẹ́pòkù lè máa gbọ́ ni ànábì sallallahu alayhi wa sallam ànábì jẹ́ kó yé wípé àwọn òkú àwọn ẹni rè òkú kan tó ti kú bí ogójì ọdún sẹ́yìn tó kú kan wá ẹsẹ̀ kú ẹnu rí làwọn méjèèjì wọ́n lè jẹ́ bí kan wọn ò ríra wọn ẹ̀mí wọn ò ríra wọn ti kú bí ogójì ọdún yóò àmọ́ béèrè alágbájá tàmọ̀dù ń kọ́ kódà ó sì ṣẹ̀ṣẹ̀ gan láìpẹ́ ni ó ti níyàwó ó ti níyàwó ó sì ṣẹ̀ṣẹ̀ ẹni báyìí náà ti kú òun ò rí kì í ṣẹ̀mí dáadáa ni tẹ́kọ̀ ẹ̀mí dáadáa ni ẹ̀mí dáadáa ò ríra wọn ala arwahu junudun mujannada wọn ò ríra wọn alákòjá kò pẹ́ tẹ́ kú lòun náà kú so tó bá lọ jẹ́ wípé òkú ń gbọ́ tí ń ṣẹlẹ̀ wọ́n rí tí ń ṣẹlẹ̀ nìkan yẹ kó tún máa béèrè pé lágbájá ń kọ́ lẹ́yìn ogójì ọdún nítorí yẹ kó pé àhà gbogbo ẹ̀ ni mo rí so láàfin lè mọ̀ wípé èyí tó lálàáfíà ọ̀rọ̀ tó kù ní tó ní bùkátà sí ni ká máa ṣàdúrà fún àdúrà ó máa bá àforíjì ó máa bá ṣùgbọ́n pé òun tún lè ṣe nǹkan kan fẹ́ni tí ń bẹ láyé má kò sí o òkú tó kú tí wọ́n ní ẹ lọ ró àmọ́ kí wọ́n pa ni lẹ́yìn ijọ́ méje kó náà lọ pẹ́ tó pa padà wọ́n wà di nǹkan mọ́lá wọ́n sì gbá mọ́lá gbogbo eléyìí ṣírí kù ni o òkú tó ti kú ò lè ṣe nǹkan kan mọ́ so ẹ̀rí àwọn ẹni àkọ́kọ́ náà ni pé ọlọ́run ní wàmá anta bi musmi'in man fil qubur ọlọ́run anabi sallallahu alayhi o sallam ó lè jí kó gbọ́ ó lè àsìmá ààrẹ ìwọ ò lè jí kó gbọ́rọ̀ ẹni tó ti suratu ẹ̀rí kejì náà tó ni pé innaka anabi wala tusmi'u summa du'a ìpèpè kéèyàn máa pe adití ò lè jẹ́ ó gbọ́rọ̀ ìdá wallaw mudbirin tí adití tó bá ti pàyìn dà sẹ́yìn kó tá adití bá kọjú síyàn ó lè wọ ẹnu èèyàn kọ́ gbọ́ pé èèyàn ń gbòhùn abẹ́ẹ̀kọ́ ó di téèyàn bá tó bá ti wọ ẹnu ẹ̀ yóò rí pé èèyàn ń gbòhùn ṣùgbọ́n tó bá pàyìn dà ó ń pariwo kọ̀gbọ́n mọ́ ọlọ́run fi ṣe àpèjúwe àwọn kèfèrí ọlọ́run fi wọn wó kú ó fi wọn wé òdì wà ajábal akharun àwọn táwọn dúró lórí wípé òkú lè gbọ́rọ̀ ẹ̀wọ̀n táwọn náà sọ wọ́n níbi anil ayatayn majaz wọ́n ní àyà méjèèjì yìí ọlọ́run kàn fi pòwe ni kìí ṣe pé ọgbọ́n dán ìtumọ̀ rẹ̀ náà láàfún pé òwe lọ́lọ́run fi pa wa annahu laysa al-maqsudu bil-mawta wa biman fil-qubur al-mawta haqiqatan fi quburihim wọ́n ní òkú tọ́lọ́run sọ ń bẹ̀rún abẹ́ntí ń bẹ́nu sàárè wọ́n ní kìí sòkú gangan lọ́lọ́run sí kìíní ló gbà lérò wà innamal muradu bihim al-kuffaru al-ahya pé tọ́lọ́run gbà lérò ní àwọn òkú àwọn kèfèrí ìgbà tó ń bẹ láyé shubbihu bil mauta ọlọ́run fi wọ́n wé òkú ni wal ìtumọ̀ rẹ̀ ni pé man fi halil mauta àwọn wọ̀nyí wọ́n dà ipò ẹni tó ti kú ni wọ́n wà aw fi hali man sakana al-qabra àbí ìṣesí ẹni tó ti wà nínú sàárè kama qala al-hafiz ibn hajar ala ma ya'ti fi ar-risala safha tisa wa tis'in gẹ́gẹ́ bí afáyà ibn hajar Asqalani gẹ́gẹ́ bí wọ́n sì sọ ọ̀rọ̀ ń bọ̀ lórí ìyẹn fa akul ẹ rí ọ̀rọ̀ nù àwọn alákọ̀ọ́kọ́ tí wọ́n ló kú ò lè gbọ́ wọ́n tú àwọn tí wọ́n ní ó lè gbọ́ wọ́n ní kì í sòkúrò lọ́n gbà lérò ń bẹ̀ ó fi àwọn kèfèrí ó fi wọ́n wí kí ni o òkú fa aqul sheikh al-albani rahimahullah wọ́n ní àwọn wá sọ wípé la shak kò sí iyèméjì ń bẹ inda inda kulli man tadabbara al-ayatayn gbogbo ẹnikẹ́ni tó bá lè ronú sí àyà méjèèjì fún ara rẹ̀ náà wàsíyà kọ́hùmá àti ọ̀rọ̀ tí ń bọ̀ contextual meaning àti bí ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ṣe ń bọ̀ yóò mọ̀ wípé anil ma'ana wípé ìtumọ̀ ọ̀rọ̀ huwa ma dhakarahu al-hafiz rahimahullah ta'ala òun nìkan tí a fà wà hafiz ibn hajar al-asqalani tí wọ́n sọ wa ala dhalika jara ulama'u tafsir eléyìí náà sì ni àwọn àfọwọ́nìmọ̀ tafsir dúró lórí la khilafa baynahum fi dhalika fi ma'alim pé kò sí iyèméjì ń bẹ nínú tèmi náà máa wípé òkú ń bẹ̀ yẹn màjáàsì náà ni ọ̀wádé pé kì í ṣe ìnáka ìtẹ́fìmà ẹ̀ rí pé kọ̀rínà alẹ́tì tamna omi adati mana àkíkí òun náà ni pé wàlá túsmí òsúnmà dùá ìdáwàláwò mọ̀dìbìrì sọ́jọ́ báyìí ájùmọ̀ pé òkú tá ń sọ ń bẹ̀ yẹn màjáàsì kì í ṣe òkú gangan kí ni o èèyàn àwọn kèfèrí ọlọ́run fi wọ́n wé òkú bàbá ní kò sí iyèméjì ń bẹ wàláàkì ṣùgbọ́n takápè ní mọ̀jáàsì gan-an wàláàkì nẹ́dàkì láyàm náwó istidlal bíyì máa àlàmà sábàkà pé eyín ẹ̀gàn ò kọ̀ fún wa láti lè fi ṣe ẹ̀rí fún kíni o fún tá à ń sọ̀rọ̀ lé lórí àyìn ẹ̀já o tọ́lọ̀ bá fi nǹkan kan wé nǹkan kan ìròyìn tí ń bẹ lára nǹkan yẹn ó ń bẹ lára nǹkan kejì abẹ́ẹ̀kọ́ ìtumọ̀ ẹni téèyàn bá ní kìnìún kìnìún ó wọlé ó sì ń ba wu wa sẹ́yìn pé kìnìún tí ń bá yàn lọ́wọ́ kì í ṣe kìnìún gangan nu èèyàn kan tó jẹ́ akíkanjú òun la dà pé kìnìún ìròyìn akíkanjú ń bẹ lára rẹ̀ ó dọ́gba pẹ̀lú ìròyìn akíkanjú ti ń bẹ lára kìnìún kìnìún so kódà ká sọ pé òun ni àyà yìí ó sì ṣe déédéé pẹ̀lú dáńsọ náà torí wípé ìròyìn mọ́gbọ́rọ̀ tó ń bẹ lára òkú ó dọ́gba pẹ̀lú mọ́gbọ́rọ̀ tí ń bẹ lára àwọn ọkùnrin o kèfèrí so asifatul mushtaraka bainahuma nafsu shay àpèrè àkíkọ́ o àpèrè mọ̀jáàsì o àyà méjèèjì ń ṣiṣẹ́ lórí nǹkan táǹsọ so wá so látara àdé nǹkan tí Sheikh Al-Albani sọ ni pé lóòótọ́ tá a bá wo àyà yẹn lóòótọ́ wọ́n ní wàlákin wàlákin dhalika la yamna'u al-istidlal bihima ala ma sabaq pé síbẹ̀síbẹ̀ eléyìí ọkọ̀ fún wa láti lè má fi sẹ̀rí lérí ń tọ́sáájú tá à ń sọ wípé li'anna al-mawta lama kanu la yasma'una haqiqatan nítorí pé gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé òkú ò lè gbọ́rọ̀ ní ti papapa wa kana dhalika ma'rufan eléyìí náà sì rí indal mukhatabin lọ́dọ̀ àwọn tá à ń bá àwọn náà bẹ́ẹ̀ sọ fún àdọ́lá àwọn náà ní gbọ́ ṣábà Allahu ta'ala bihimul kuffar al-ahya lọ́lọ́run ọba fi fi wọ́n wé àwọn kèfèrí alààyè ọlọ́run fi wọ́n wé òkú fi ádámì sàmáì wípé àwọn náà ò lè gbọ́rọ̀ gẹ́gẹ́ bí òkú èṣe gbọ́rọ̀ fadalla hadha tashbi tashbi yìí in tó wá ń tọ́ka sí ni pé ala'anna al-mushab subhanallah níbi àlàyé ọ̀rọ̀ wọ́n ti ti wọnú kí ni o wọ́n ti wọnú bàlágà lókù ọ̀wá sọ wípé àkíláyé bàlágà ìmọ̀ àwọn mọ̀tẹ́sílà ẹ wo àlàyé bàbá ti ti wọnú bàlágà so bá a ṣe ń wọnú bàlágà ìwọ tó ti nípìlẹ̀ nu bàlágà sọ ma eléyìí ò lè fún ọ ní so ló fi jẹ́ pé fún ẹni tí ọmọ katia ó gbúdọ̀ ní ó ilmam pẹ̀lú àwọn mọ̀bádìí irú ẹni tí ọba máa ń tán pè ní mùsàbá òbí tẹ̀síbíù tí wọ́n ń ka tíra tọ́lọ̀ ọ̀rọ̀ alọ́jà ti ń ka tọ́ba ti débẹ̀ yọ kàṣà pọ̀ ẹ̀mí hmm, ọ̀rọ̀ àwọn lélẹ̀ bẹ́ẹ̀ ni tán ṣàlàyé ń bẹ̀ yẹn àlàyé yẹn ń tọ́pọ̀ yọ sọnù mọ́ lọ́wọ́ tó ọba gbọ́ nǹkan sọ bí iye so bàbá ní àlà anel in ta fi wọ́n wé wàhúmùlì mọ́wòtà fi kòbòrí òun náà ni àwọn òkú nínú sàárè wọn pé láyàsmàrún àwọn òkú ò lè gbọ́rọ̀ náà ni kàmá yàdúlù mathalan tashbihu zaidi fi ṣàjá abil asadi ala anna al asada ṣojá gẹ́gẹ́ bó yẹ pé tá bá fi zaidu tá fi wé kìnìún ìdí tá fi fi wọ́n wéra wọn náà ni pé ìjákin tó ń bẹ lára kìnìún òun náà ló wà lára zaidu àìmọ́ gbọ́rọ̀ tí ń bẹ lára òkú náà ló wà lára àwọn kẹfìrí tán wà láyé tó ẹ bá pè ní hakíkọ o ẹ bá pè ní mọ̀jáṣe o àáyà yẹn náà ó sì ń tọ́ka sí pé analimọ́ta láyà sùnmọ́ o. bal uwa fi dálíkà akwa min zaid kódà gba náà tiẹ̀ mọ̀ subhanallah a tiẹ̀ mọ̀ pé ìjákin lára kìnìún àti sẹ́yìdù èwo ló ga jù so a jẹ́ pé ìmọ̀ gbọ́rọ̀ lára òkú akwa <laughs> min adam samai indal kufar lahaya rahimallah sheikh rahmatan wa unzur dilalatu balagiya ẹ wo máa ń ṣe lọ fi balaga ṣàlàyé àyà Quran láti lè fi ṣe ìpalẹ́numọ́ fún àwọn tí wọ́n dúró tí wọ́n fẹ́ lo balaga láti fi establish pé anel mọ́ta yasma'u sọlẹ́ẹ̀fì lè mọ̀ wípé Sheikh Al-Albani mawsu'a fil ilm ní ṣe pọ́rọ̀ wọn àdìsí lọ́mọ èyí tó ń sọ yìí ló ga ilé bàlágà náà sọ ṣọlọ́ jẹ́ pé ẹni tó bá fi jákẹ́kọ̀ọ́ ọmọ ó gbúdọ̀ restrict ara rẹ̀ síbi kan ó gbúdọ̀ nímọ̀ bàdíyì tí ó lè gbẹ́sẹ̀ lé gbogbo tó bá fẹ́ yà sí àwọn ìpìlẹ̀ yẹn ó gbúdọ̀ solid kó wà fún yàn náà wàlídáàlìkà ṣùgbì àbíyì ìdí nìyí tó fi jẹ́ pé ọlọ́run fi fi ìdí nìyí tá a fi fi zaidu wé kẹ̀nẹ̀ún wàyín kánàl kalam lam yusak litahadus an shaja'ati al-asad nafsihi wa inama an zaid wọ́n ní bó jẹ́ pé ọ̀rọ̀ tá mú wá kì í ṣe pé akin ti ń bẹ lára kìnìún la fẹ́ sọ ṣùgbọ́n akin ara zaid òun la fẹ́ sọ. So la fi lọ mú kìnìún wá nítorí pé ìròyìn yẹn dọ́gba láàrin àwọn méjèèjì ọ̀kadàlẹ́kàlà àyàtá ní àṣà àbẹ̀kọ̀tà so bá a ṣe ṣàlàyé ti Zaidu àti kásàbì bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àyà méjèèjì tó ṣáájú wàyín kánà tá tàhádàtàtà ẹ̀ ánìlùkùfàr làhàyà àyà méjèèjì yẹn ń sọ̀rọ̀ nípa àwọn òkú àwọn kèfèrí tí wọ́n bẹ láàyè wàṣùbìhù bímọ́ tàlùkùbọ́ọ̀ a sì fi wọ́n wé òkú tó ti wà nù sàárè fàdáàlìkà la yunfi wọ́n ní àwàdáàlìkà la yanfi wọ́n ní eléyìí kò tako wípé ana mawtal qubur la yasma'un bal inna kulla arabiyyin salim saliqa la yafahamu min tashbihi mawtal ahya bi ahula illa anna ahula aqwa fi adami samai minhum kama fi mithali sa'd wọ́n ní fàdáàlìkà wípé ṣubi ubi mọ́tàl kùbọ̀ láàfin fún wọn wé òkú tí ń bẹ nù sáré fadhalik eléyìí láyàǹfà anna mọ́tàl kùbọ̀ láyàsmàrún wípé àfiwé tá a sọ yìí kò tako pé àwọn òkú wọn è gbọ́rọ̀ kì í ṣe delil wọn è kọjá mọ̀jáàsì wọn kò tako pé àwọn òkú yẹn ò gbọ́rọ̀ bal inna kulla àròbí yín ṣèbí èdè lárúbá là ń sọ gbogbo ẹni tó bá jẹ́ lárúbáwá sẹ̀límì sẹ̀líkọ̀ tédè yé tí lárúbáwá rẹ̀ tí ò tí ì ṣe àmúlùmọ́là àsẹ̀líkọ̀ ẹ́ tí wọ́n bá ní rọ́jòlùn sàlàkìyùn fìlọ́gà ẹni tó yẹ pé àwọn rẹ̀ lẹ́ ọgbọ́ èdè undiluted uh, language tẹ́ pé kì í ṣe pé Yorùbá rẹ̀ ti dà papọ̀ mọ́ Yorùbá Èkó ṣùgbọ́n sẹ̀líkọ̀ sẹ̀límù sẹ̀líkọ̀ ẹni tí yorùbá rẹ̀ lárúbáwá rẹ̀ yanjú láyé fún mi tẹ̀síbí mọ́tẹ̀lẹ̀ àyà àbí àwùlá kò sí tí ó gbọ́yé níbi pé a fi òkú a fi wọ́n wé a fi òkú wé alààyè ilẹ̀ àna àwùlá in tí ó gbọ́yé ni wípé àwọn òkú yẹn òkú gan akwa fi ádámì sàmáyì mi ni òkú ìròyìn àìmọ́gbọ́rọ̀ ó tóbi lára òkú ju àwọn tá à ń fi wé lọ kàmá fílmì thali sàbí fàyídà kánilá amúrú kadàlík fàmọ́wó tálùkù rọ́ọ̀rù láyàsímàrú tọrọ bá wá rí bẹ́ẹ̀ ní tó clear òun náà ni pé àwọn òkú tí ń bẹ sàárè ń ò lè gbọ́rọ̀ ń hmm, ò lè ṣe kí o ń ò lè gbọ́rọ̀ so kí ẹ wo ọ̀rọ̀ sí bàbá Muhammed kí ṣe pàdé ìsìn náà mú wa kí ṣe pàyà kúrò náà ṣùgbọ́n wọ́n ṣe tahlilu balagi listimbat adelil alqawi láti lè fi fi ẹsẹ̀ òdodo nílẹ̀ wàlámà láhàdọ̀ hádà bádùl mukhalifin ìgbà tí àwọn tí wọ́n takò ọ̀rọ̀ táwa ń sọ ìgbà tí wọ́n kíyèsí ń ta sọ yìí tí wọ́n rí pé ah, lóòótọ́ mà ní ọ̀rọ̀ yìí ọmọ <laughs> fẹ́ jọ bẹ́ẹ̀ lóòótọ́ lam yas'ahu illa an yusallima bin nafyi ẹ kò sí ní tí wọ́n tó kù fún wọn ju pé wọ́n juwọ́ ju sẹ́lẹ̀ pẹ̀lú tí wọ́n ti ní òrí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wàlàkínàwó kan yádà owó bẹ̀ kọ́ lè ní tí wọ́n padà wá sọ ni wípé wọ́n wá fi wọ́n kọ yádà ọ̀rọ̀ wọ́n tún fi ọ̀rọ̀ míì kún wípé àwa ti gbà wípé àwọn òkú náà wọn ò lè gbọ́rọ̀ àwa náà ti àgírí ṣùgbọ́n wọn ò lè gbọ́ sàmáyìn ti fàáyìn pé láyàsìmọ̀ òun náà sàmá àlè ìntìfàá kí ni wọ́n gbà lérò pẹ̀lú pé sàmà ìntìfà yàní anáwó yasmaun pé àwọn sì dúró kó ń gbọ́rọ̀ wàlákin sàmà án láǹtìfà àfi pé ọ̀rọ̀ tí wọ́n kàn ń gbọ́ yẹn kò sáǹfààní kankan tí wọ́n lè so tó lè ṣe wọ́n àmọ́ wọ́n ságbọ̀n ibi tí wọ́n tún lọ dúró sí nìyẹn ẹni ẹ wọn ò gbọ́rọ̀ lóòótọ́ gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ yìí ṣùgbọ́n wọ́n ń gbọ́ náà kò kà sí wọn láǹfààní rẹ̀ bàbá ní wàhádà fi naqdi qalbi litashbih almadhkur fi al-ayatayn wọ́n ní tí wọ́n sọ ìwádà fi naqdi níbi criticism tèmi àtakò tèmi bẹ́ẹ̀ ṣe fún wọn lórí tí wọ́n sọ yẹn kọlbù kọlbùn lè tẹ̀síbí ìlmàkúrò wọ́n ti dojú tẹ̀síbí ìtọ́lọ̀ ń seun wọ́n ti dojú ẹ̀rù pẹ̀lú tí wọ́n sọ yẹn filẹ̀ ayatain haythu ja'ala al-mushabba bi mushabbahan wọ́n ti sọ́ di tashbihul makhluq ẹ̀tún wọn kàmẹ́ tashbihul makhluq hadha an-naw' min anwa' at-tashbih fi ilm al-balagha ilm al-ma'ani ilm al-bayan torí pé wọ́n ti sọ mushabba òbí wọ́n ti sọ di mushabba final qaid al-madhkur wọ́n ní kọ́ìdù tí wọ́n lọ mú wọn bẹ̀yẹn àfikún yasduku ala mawtal ahya min al-kuffar fa innahu wàláàkìn láyà tẹ̀fẹ̀húnà min sama'ihim kama wa musha'ad in táwọn lọ ń sọ tó ń jẹ́rìí síbẹ̀ ni pé mọ́tàl àhàyà mẹ́lẹ̀kùfà àwọn òkú tí ọlọ́run fi wọ́n àwọn alàyè tọ́lọ́run fi wọ́n wíkú náà àwọn kèfèrí fàyínà ń yẹsùn màwù náà àkẹ́kọ̀ wípé torí pé tá a bá wò wọ́n wọ́n ń gbọ́ gbàtọ́lọ́ ní àwọn kèfèrí wọn ò gbọ́rọ̀ ṣé tí wọ́n dì ní wọ́n gbọ́ abẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run òdodo tó ẹ̀ká gbọ́ kó sí wọ́n láǹfààní ọ̀rọ̀ yóò sí wọ́n láǹfààní wọ́n ń gbọ́ ṣùgbọ́n kò sí kí ni o kò sí wọ́n láǹfààní mo rò pa gẹ́ẹ̀tì báyìí tọ́lọ̀ bá sọ wípé àwọn kèfèrí wọn ò gbọ́rọ̀ ṣé tí wọ́n di ni wọ́n gbọ́ ṣùgbọ́n kí ni o ṣe ọ̀rọ̀ tí wọ́n gbọ́ yẹn kò sí kí ni o sàmáà láǹtìfà fi kò sí wọ́n láǹfààní bẹ́ẹ̀ so wọ́n wá lọ sọ wípé in tí tẹ̀síbíù yẹn ń sọ náà ni pé àwọn òkú àwọn náà ń gbọ́rọ̀ ṣùgbọ́rọ̀ yìí ò ṣe kíni o kò ṣe wọ́n láǹfààní bàbá ní ah, rárá ẹ ti lọ sọ òkú di mùsábáwò ẹ ti sọ àwọn alàyè di mùsábáwò bí nìyẹn wọ́n ti sọ tẹ̀síbíù yẹn di tẹ̀síbíù maklub ah, àlàyé yẹn ti yẹ hmm? sẹ́mọ̀ wípé nínú àwọn méjèèjì ta ni mùsábáwò ẹ́ alkufaru lahaya ta ni mushabahu bi ẹ́ níbo ni sífà tí máa ń wà akọwa sínú mushabahu ni mushabahu bi àdáwà sífà tó wà akọwa ò ní pé mushabahu bi wọn ìgbọ́rọ̀ rárá òkú ìgbọ́n kankan abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n mushabahu tọ́lọ́mbá láyà smarun àwọn kèfèrí wọn ò gbọ́rọ̀ ṣé ẹ mọ̀ wípé wọn gbọ́rọ̀ tó lọ́n sọ bẹ́ẹ̀ ni wípé kì í ṣe pé tí wọ́n dì wọ́n gbọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n ń gbọ́ yẹn kò ṣe kí ni o kò ṣe wọn láǹfààní àwọn tí wọ́n wá ń sọ pé máa ń gbọ́rọ̀ àwọn wá dúró lórí pé òkú tó lọ́n sọ bẹ́ẹ̀ náà pé òkú máa ń gbọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ò ṣe wọn láǹfààní ni bàbá wa sọ pé rárá o sífẹ̀ èyí tẹ́ ẹ lọ mú wáyé ara mọ̀ṣábáwò lọ́wà mọ̀ṣábáwò bìí dẹ̀ ni mòdù tá à ń túìtì òkú ni mùsábà òbí ẹ ti fẹ́ sọ mùsábà òbí yìí di mùsábà ò nìyẹn tẹ̀síbíù yìí kì í ṣe tẹ̀síbíù makulub ìtumọ̀ tẹ̀síbíù makulub lẹ́fẹ́ lẹ́fẹ́ fún yẹn so bàbá tún fi bàlágà wọn tún ṣe rọ́dù fún wọn lórí ìtumọ̀ tí wọn lọ mú àyè wìfà iná òun yẹsùmọ̀ òun àkíkọ̀ torí pé àwọn kẹfìrí wọn wọ́n gbẹ́gbẹ́ bu wa náà ti mà ja'alul mushabba abihim min mọ́tàl kòbóòrè mẹ́tìlá ń fi ànáwó yẹ sọmọ wà lákìlẹ̀ ta fún mi sámáà bó lásì wá fẹ́ sọ mushabba òbí yìí tí í ṣe àwọn òkú gangan àwa fẹ́ fi wọ́n sípò mushabba ò àwa ń sọ wípé àwọn òkú ní sàárè máa ń gbọ́ ṣùgbọ́n àwọn náà ṣàǹfààní pẹ̀lú nǹkan tí wọ́n ń gbọ́ àwa fi wọ́n wé àwa sọ wọ́n di mushabba ò àwa sọ àlùkùfà di mushabba òbí yìí máa mushahad pẹ̀lú ọ̀rọ̀ tó clear tá a rí ni pé ànáwó láyà sọmọ ọdún mutlaqan òkú kankan ولذلك حسن التشبيه المذكور في الحياتين الكريمتين ìdí ni tó fi jẹ́ pé tẹ̀síbíyù tọ́lọ́hún ọba mú wá nu àyà méjèèjì ó dà á pọ̀ kò rújú fàbátọ́lá alẹ́kọ́yédù lùmọ̀tòkòrò kọ́yédù táwọn lọ mú wá yẹn kò lálàáfíà kò wọlé wọ́n fẹ́ sọ tẹ̀síbíyù yẹn di tẹ̀síbíyù makruhu nínú túmọ̀ tó ẹni tí bàbá fi ṣe rọ́dù ọ̀rọ̀ yẹn atahlilu albalagi rahimallahu sheikhana al-Albani رحمة واسعة. so ìyẹn náà ó sì máa jẹ́kọ̀ọ́ fún gbogbo àti àjọ máa kẹ́kọ̀ọ́ wípé èèyàn máa dìdò ìmọ̀ èèyàn máa kẹnu ni bó bá ṣe kẹnu sí ni èèyàn ó fi máa rálàyé ọ̀rọ̀ ọlọ́run ṣe lẹ́yìn ó sì fi gbọ́ ẹni tí ń bẹ nínú nùsùsù ṣẹ̀ríyà yìí lẹ́yìn ó sì fi máa là níbi àwọn ìyapa ẹnu. No torí pé ìyàpọ̀ ẹnu lè pọ̀ ṣùgbọ́n òdodo yóò ra dúró èyàn ò ní fẹ́ dáàmà ṣùgbọ́n àwọn tí mà wọn bá kẹnu òun ní ọ̀ra òdodo lélẹ̀ ni wọn ò lè máa rí mú jáde sọ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó fi wá ṣe kòńgẹ́ òdodo kó kó sì fẹsẹ̀ wọn lẹ̀ lórí ntọ́ba tọ́lọ́wọ́n àtàlẹ́ sallallahu alaihi wasallam wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alaihi wasallam wa